وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس إن موضوعنا اليوم عوامل الاستقامة أو الثبات على دين الله سبحانه وتعالى وقد أمر الله عباده المؤمنين بالثبات في كتابه وعلى لسان نبيه صلى الله عليه وسلم حيث يقول إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون وقال النبي صلى الله عليه وسلم لما سأله رجل عن الإسلام أن يقول له قولا لا يسأل أحد بعده وقال صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم وحكى الله سبحانه وتعالى عن الأعراب وادعائهم أنهم قد آمنوا بالله وبرسوله وأجابهم الله سبحانه وتعالى بقوله قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا وقال هرقل لما سافر المهاجرون إلى بلده وسأل أبا سفيان هل يرتد أحد منهم عن دينه سخطة له بعد أن يدخل فيه قال لا قل كذلك الإيمان إذا خالط بشاشته, بشا شته القلوب والابتلاه من سنة الله سبحانه وتعالى لخلقه وهو مستخلفهم ينظر كيف يعملون قال تعالى أحسب الناس أن يدركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال ومن الناس من يقول آمنا بالله ومن الناس من يقول آمنا وإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولما ثبت أن الله سبحانه وتعالى مبتلينا وعلينا أن نستعين به على الثبات على ما أمر به تعالى ولا نجاة إلا لمن صبر مع الله سبحانه وتعالى وفي هذه الخطبة أيها المؤمنون نذكر لكم بعض عوامل النجاة والثبات على دين الإسلام ọpẹ́ ní fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala abi ọlọ́wọ́ ọba àlékiọlá kó má ṣe gba ọpẹ́ ní kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tí adé ọpẹ́ fún ọlọ́wọ́ ọba àlékiọlá tàbí wá ọlọ́wọ́ ọba kúrò gẹ́gẹ́ bí ní olùṣọ́ kúrò níbi aburú ẹ̀mí wa àti ìṣesí wa tí a fi ń jẹ́rìí pé ọlọ́wọ́ ọba yìí ọ̀kan ṣoṣo ni àti pé àdọ́dùwà Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ni ó jẹ́ eléyìí tí a fẹ́ ti bára wa sọ̀rọ̀ ní kútúbà ti fi èmi òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú al-istiqamatu awisabat ala dinillah ìdúró déédé ìdúró tuntun sí ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́wọ́ ọba àdìkì ọlá ká dúró ká fi ẹsẹ̀ wa múlẹ̀ ní ojú ọ̀nà ọlọ́wọ́ ọba. amara allahu subhanahu wa wa dukhuli fihi bilkulliya ọlọ́run bá ti pa wá láṣẹ nípa wípé ẹ̀sìn ọba a gbọ́dọ̀ tán sórí ẹ̀ a gbọ́dọ̀ kó gbogbo ìgbésí ayé wa sínú ẹ̀sìn ọlọ́run ní wala tamutunna illa nípa pé ká dúró déédéé sójú ọ̀nà ìsìn wọn ọlọ́wọ́n ọba àdékè ọlá ó ní yáyọ alẹ́dí náà mọ́nù ó ní ẹ̀yin onígbàgbọ́ òdodo òdòkọ́lù fìfín ní káàfà ẹ̀wọ̀nú ẹ̀sìn òdòkọ́lù ẹ̀wọ̀nú ẹ̀sìn káàfà ẹ̀wọ̀ ní títí tán ẹ̀tọ́ sínú ẹ̀ yorùbá sọ pé ẹgbà ẹ̀sìn yìí sapá títán kẹ́ẹ̀fì gbogbo ìgbésí ayé yín kẹ́ẹ̀jẹ́ kí islam bá yín dá sí i tẹ bá fẹ́ fẹ́yàwó ẹ jẹ́ kí islam dá sí lẹ́yìn fẹ́ fẹ́yàwó tẹ bá fẹ́ bímọ ẹ kí islam dá sí lẹ́yìn fẹ́ tọ́ ọmọ bẹ́ẹ̀ fẹ́ bí tí ẹ bá fẹ́ jẹun ẹ kí islam dá sí lẹ́yìn fẹ́ jẹun tẹ bá fẹ́ ṣe ètò ọ̀rọ̀ kátàkárà ẹ kí islam bá yín dá sí ètò ìgbésí ayé yín ìṣúná owó yín ẹ jẹ́ kí islam dá sí tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ wo wípé kí ni islam fẹ́ ká sọ kí ni islam fẹ́ ká sọ òdùkọ́ ló fi fílẹ̀ mi káàfà gbogbo gbèsè ayẹyẹ pátápátá ẹ kó sínú islam ẹ kó islam sínú ẹ àti islam àti ìgbésí ayẹyẹ kọ́ má lè ṣe òpin yà láàrin méjèèjì wálíyàwó alẹ́mùsùlùmí fi wáde wálé islam fi wáde àhọ́ tẹ́bá wò gbèsè ayé àwa mùsùlùmí lẹ́yìn ẹ rí pé islam ń lọ báyìí ni àwa mùsùlùmí náà sì ń lọ báyìí wàláyé ṣàkóso alẹ́mùsùlùmí alẹ́ islam ẹ̀rí wípé mùsùlùmí lèlè kò demonstrate fún wa kí ni tó ń jẹ́ islam wà ìdá nọ́rọ̀ alimọ́sẹ̀mù yábàbí ànọ́rọ̀ lè islam èyí tó sì yẹ ni pé tàbá ti rí mùsùlùmí ó yẹ ká mọ̀ túmọ̀ islam ìkan nínú àwọn àfẹ́yẹ̀kù nígbà tó gba islam ó ní ọpẹ́ ni fún ọlọ́wọ́n bá àlèkè ọlá ọba tó jẹ́ kí n mọ̀ islam ṣáájú kí n tó mọ̀ àwọn mùsùlùmí tó bá ti rí pọ̀ mùsùlùmí ni mo tó mọ̀ ni kí n tó mọ̀ islam mi bá wò wípé díẹ̀ sí wọn ṣe kọ́ wọn ni wọ́n ṣe ń ṣe ṣùgbọ́n mo mọ islam ṣáájú kí tó mọ àwọn mùsùlùmí òun ló fún mi ní àǹfààní láti lè ṣe islam láti lè gba islam tó bá ṣe kó mọ àwọn mùsùlùmí ni ṣáájú kó tó mọ islam irú ẹni ilé má gba islam torí wípé ohun tí àwọn mùsùlùmí ṣe ọ̀rọ̀ tí wọ́n ń sọ ó yàtọ̀ pátápátá sí ohun islam ń wá alìsílámù dínú sálà wàlámùnù wàlíyùmù islam ni ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìfàyàbalẹ̀ ni wàlí mùsùlùmí nàìjíríàwó kọ́ni yakunu ba'duhu irhabi yìí ṣùgbọ́n lèmi ẹ lè rí àwọn apá kan nínú àwọn mùsùlùmí tí ó máa jẹ́ wípé olùkọjá àlà ni wọ́n àwọn tí wọ́n máa ń dẹ́rù bá àwọn èèyàn tí wọ́n ṣẹ̀ tí wọ́n ra ní òdodo kan ní tí a lè sọ pé kò rí bẹ́ẹ̀ pé a rí nínú àwọn mùsùlùmí tí wọ́n pera wọn ní mùsùlùmí látara ìgbọ́ ẹ̀sìn yìí látara ìmọ̀ ẹ̀sìn bí ọlọ́wọ́ bá ti fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam yẹ́sẹ̀jẹ́ wá dúnà àlẹ́lá àkọ́rí wọ́n máa kọjá àlà wọ́n máa kọjá àyè lórí àwọn ẹlòmíì dídá àwa ti tàmọ́ pẹ̀tẹ̀lẹ̀ Islam tí ẹ bá wọ́n máa pe àpèmọ́ra pípé àwa náà tẹ̀lé sọ́nà ànábì sallallahu alaihi wasallam wàsúnà tùbàrí àtùmínihùn wà mọ́mbùrọ̀ àòmìnà súnà súnà sì ní ó bọ́wọ́bọ́sẹ̀ kúrò nínú gbèsè ayé àwọn ẹni àwọn ẹni náà sì ní wọn ti ẹ̀mọ́ kọ́kọ́ tó jẹ́ súnà wáyà gbàgbé àyàfóònù lùsì yàtàmọ́sálù bílí ìsìláàmù kò léyà ẹni tó jẹ́ mùsùlùmí ó yẹ kó gbánú ìsìláàmù tá ti rí báyìí kárí ìsìláàmù tábà ti sọ wípé islam rèé táwa fẹ́ wo àwòrán ẹ̀ ó yẹ tán wò látara mùsùlùmí. lábọ̀sùn ìlànà àìsà tó rọ́bì aláàyèbá عن النبي صلى الله عليه وسلم وخلقه ماذا قالت nígbà tí wọ́n bi ìyàwó àìsà rọ́bì aláàyèbá nípa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti ìṣesí àti ìwà ànábì muhammad sallallahu alayhi wa sallam قالت kólókòrò lè kúrò hàn ìyàwó àyíṣà sọ wípé ṣe rí ànábì sọnù màálùwẹ̀ sẹ́lá iṣẹ́ díẹ̀ ìwà díẹ̀ òun náà ní alùpùpù hàn òun náà ní alùpùpù hàn alùpùpù hàn lè tó rìn lórí rẹ̀ òun náà ní ànábì wa Muhammad sọnù màálùwẹ̀ sẹ́lá lófin ní òun sí ìtòlùpùpù hàn wà ní ìtòlùpù máa ẹni tó jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ ṣe islam kátọ́ sínú islam wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ́ jẹ́ mùsùlùmí ọlọ́run ni wala tattabi'u khutuwati shaytan ọlọ́run ni ẹ bá ti wá sí islam khutuwati shaytan àwọn ojú ọ̀nà yìí òun náà ni ojú ọ̀nà tó yapa sí islam anabi muhammad sallallahu alaihi wasallam kọ́tọ̀kọ́tọ̀ wọ́n ní jọ́kọ̀ anabi sallallahu alaihi wasallam ó la ó fi ó fa ìlà kan ìlà yìí jẹ́ ìlà tó lọ tóóró wakọ̀tọ̀ kótọ̀ lẹ́yìn náà ó wá fa àwọn ìlà míì sí ẹ̀gbẹ̀gbẹ́ báyìí ó wá sọ pé hádà tẹ̀lé ìlì ó ní ilé tó lọ sílé yìí òun náà ní ojú ọ̀dọ̀ ní àlọ́dúnwà Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ìjẹ́ wá rí tó lẹ́gbẹ̀ẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ yìí kó tún wá fi ṣe ìtọ́jú òun náà ní àwọn ojú ọ̀dọ̀ yìí kò wá sí ojú ọ̀nà kan àyàfi kó ṣe pé ìṣùkan dúró ń bẹ̀ yúná di ilé àtọ́lẹ́fì tó ń pèsè lọ sí ojú ọ̀nà títì ẹ̀. ló fi jẹ́ pé àṣà wa fi lu wà ní títàlì àwọn nǹkan ìdààmú àwọn tí a máa kójú àìrójúráyè bá ní téèyàn bá fẹ́ ṣe ìsìláàmù kẹsí ìrọ̀sọ́lá tó sọ àwọn nǹkan yìí pọ̀ àwọn nǹkan yìí pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wà ní títàlì máa rọ àrọ̀ mi ní àwọn àmọ̀ àti àwọn fìdínà oríṣiríṣi eléyìí tó fojú hàn àti eléyìí tó pamọ́ àdìmọ́ọ̀lù fìtìnà owó fìtìnà ni kásìbòhù wà ìfàkùhù afẹ́kówójọ fìtìnà afẹ́nà owó fìtìnà wàtúùsọ̀tù fìtìnà agbára fìtìnà ni afẹ́ ní agbára fìtìnà ni àti wá ní agbára ìtàn afẹ́ lórí àwọn èèyàn lórí fìtìnà wàlẹ̀ ìlú fìtínà ìmọ̀fẹ́ rí náà fìtínà ní ẹ tó fẹ́ kó ìmọ̀jọ fìtínà ní fún ádámù àríṣòro wàyídà àìnímọ̀hù wàyà àmọ́lù bí i fìtínà tí ìyọba tó wá kó ìmọ̀ ìjọ tán ó tún wá fẹ́ lo ìmọ̀ ìjọ mọ̀ fìtínà ní fìtínà ní wá dínú wàtàbọ̀sùkù bí dínú fìtínà kéèyàn fẹ́ gbájúmọ́ ẹ̀sìn kó fẹ́ kí ẹ̀sìn bọ́nà ọba àlékí ọlá fi ní kó ṣe fìtínà ni torí pé wọ́n tó bá ló fẹ́ ṣe wàá rí àwọn tí wọ́n sọ fún ẹ pátàkì jù yẹn wàá rí àwọn tí wọ́n kọ́ sí ẹ láti ṣe ló fi jẹ́ pé nígbà tí ìyọba wá wà ní ẹnu fìtínà báyìí kejì máa náà sì tù bó láti fẹ́ dúró déédéé alákọ̀ọ́dí ti là lójú ọ̀nà ọlọ́wọ́ bá wàtọ̀rí ti nàbí sallallahu alaihi wasallam bó láti fẹ́ dúró déédéé sójú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam wà sọ ní ti sẹ́lá fi hadhihi ummah ojú ọ̀nà àwọn ẹni tó ti lọ ṣáájú àwọn sọ̀hábà àwọn ẹni rẹ̀ tó tẹ̀lé àwọn sọ̀hábà àwọn ẹni rẹ̀ tó tẹ̀lé wọn tó fi dí orí àsìkò táwa náà wà bóun láti fẹ́ dúró déédéé sójú ọ̀nà wọn. wa khayrun wa kullu khayrin fi ittiba'i tó fi jẹ́ tó gbogbo oríire ayé àti tọ̀rọ̀ ó wà níbi ìbáfẹ́ láwọn ẹni ó wà bí máa tẹ̀lé ọlọ́run ó wà bí máa tẹ̀lé òṣìṣẹ́ ọlọ́run ó wà bí máa tẹ̀lé àwọn sọ̀hábà lọ́bí sọ̀rọ̀ láyé wọ̀sẹ́lá wà kó lè ṣáàrì ìfèsìlá ìmọ̀ nkọ́dà gbogbo tó ti dé orí àti ọ̀nà àdùn ó wà níbi ìmá tẹ̀lé àwọn tó jẹ́ wípé wọ́n yapa ọlọ́run àwọn tí wọ́n yapa lọ́bí sọ̀rọ̀ láyé wọ̀sẹ́lá àti àwọn tí wọ́n yapa àwọn sọ̀hábà ọlọ́run bá pa wá láṣẹ pa gbọ́dọ̀ gbá ẹ̀sìn ẹ̀mú wà àtẹ́sìmù bí hábìlì láì jẹ̀mí à wàlá tafarraqu ọlọ́run ní wà àtẹ́sìmù ẹgbámú bí hábìlì láà okùn ọlọ́run bá tó sorí pọ̀ òun náà ní ẹ̀sìn ọlọ́run ọba wàlá tafarraqu ẹ̀ gbọ́dọ̀ yapa lórí ẹ̀sìn innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhawaykum àwọn mùmìnì onígbàgbọ́ òdodo ọmọ ìyá kan náà ni wọ́n ẹ ṣe àtúnṣe láàrin ara yín ibi tẹ́ ẹ bá kù sí ẹ̀sùn ra yín ṣe mẹ́ ìwọ tí wọ́n bá ń túnṣe o gbọ́dọ̀ gba àtúnṣe ìwọ tọ́nà ọba ti dá tó dá o gbọ́dọ̀ ní ẹ̀mí láti tún àwọn ẹlòmíì ṣe bẹ́ẹ̀ ṣíkímọ́tì wàlúmọ̀ ìdọ̀tì hákànà pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye àti làákàyè àti ọ̀rọ̀ eléyìí tó wáyé kọ́ nínú ní ìlọ́kùn dáadáa méjì tí wọ́n bá ṣe fanfà láàrin ara wọn fa áfíríkù rẹ̀ ìnáhúnmá ẹgbìyànjú láti ṣàtúnṣe láàrin wọn fáyín fa àti fa áfíríkù rẹ̀ ìnáhúnmá bìlà àdìlẹ̀wà kò fítù fáyín bá kọ̀ ìṣìdáhùn màálà lókùrọ̀ tàbọ́wá rí kọ̀ọ̀kan tó wá dúró lórí bí ànílè nígbàfẹ́ bá ṣe máa bára wa títí dọ́jọ́ àlùkìá máa fi dé nìyẹn èmi àti òbí ẹ̀ fákọ̀bìnú lẹ́sí sábọ̀rẹ̀ àṣà àtàbí ìlàmọ̀lélà ọlọ́lẹ̀ tó fẹ́ kọjá àlàyé gbogbo yẹn pawọ́pọ̀ láti lè bá wú àlórí ayé bẹ́ẹ̀ àti lórí ayé lórí ọ̀sẹ̀ torí pọ́nà ọba àlékiọlá ìnáwó ayé amúrúbìlà àdè wà ìdá ìdàl kúrùbà àwọn tí wọ́n bá jẹ́ lásùnmọ́ wa gbogbo tó bá jẹ́ dáadáa ká máa lọ́wọ́ ẹ̀ sí wọn wà yá ní àmì fàṣáhì wà ní mọ́lùkàrù wà ní bákì ọlọ́run bá ti kọ̀ fún wa ìwà ní fàṣá ọ̀rọ̀ tí ó dá ìṣesí tí ó dá ìwà ṣìnà wà ní bákì kọ̀ fún wa ìwà àbàjẹ́ àti ìmá kọjá àlà lóra ẹni lórí wà àti gbogbo tó yà ìdókòó ilé ìjẹ́wà àti tó lọ́ọ̀bá ṣe fún kẹba yìí gbà wà sí ọlọ́ọ̀bá pàwà láti ká dúró sí ẹ̀sẹ̀ ọlọ́ọ̀tí túrò ìfúwa alẹ́bìnà kàmọ́sàkùbìdì mama fíruhù àwọn tí wọ́n gbájúmẹ́ sí ọlọ́wọ́ba kí ni tó máa jẹ́ èrè ń jẹ́ tí wọ́n rí látàrẹ̀ ní ilé ayé àti lọ́rùn ọmọ ní iná lẹ́bí iná kọ́ọ̀lù rọ́bùnà lọ́hùn tó mọ̀ sàkọ́ọ̀mù fàlà àlẹ́ ìhìn wàlà ọ̀hún yẹ̀ ọlọ́run ní dájúdájú àwọn tó jẹ́ wípé wọ́n gbà tí wọ́n máa ń sọ pé dájúdájú ọlọ́run ọba wa tá a máa jọ́sìn fún ọba tó dá wa ọba tó rè wá ọba tó ń tọ́jú wa tó sì jẹ́ pé òun nìkan náà lá máa sìn huwa Allah òun ni Allah subhanahu wa ta'ala thumma istaqamu lẹ́yìn ìgbà tó ti ń sọ ilé yìí tún wá dúró sí fala khawfun alayhim wala hum yahzanun ọlọ́run ní kò ní sí ìbẹ̀rù fún wọn kò sì ní sí ìbànújẹ́ fún wọn ùláìka sábò ìjáde fi khalidina fiha jaza amri makanu ya'malun ọ̀nà láwọn ẹni báyìí ọmọ àlùjọ náà ni wọ́n wọ́n máa fẹ́fẹ́ lọ bẹ́rẹ̀ eléyà máa jẹ́ san fún iṣẹ́ tí wọ́n ṣe ọ̀nà ọba sọ́pọ̀ mi ó ní dájúdájú innal ladina qalu rabbuna Allah thumma istaqamu ọ̀nà ní dájúdájú àwọn tí wọ́n bá ọ wá tún dúró lórí ẹ̀ tatanazzalu alaihimul malaika irú àwọn ẹni báyìí ní ìgbà tí ikú bá dé tí màláìka kú bá dé àwọn màláìka oníkì á wá bá wọn Allah takhafu wọn wá máa wí wọn bí ẹ ibi tẹ́ lọ kò sí mú wala tahzanu ẹ sì gbọ́dọ̀ banújẹ́ lórí tẹfẹ́ ti sílẹ̀ ayé ṣírù àlùjọ́nà tọ́nà ti palẹ́ fi kalẹ̀ fún yí àlùjọ́nà tọ́nà bá ti ṣe àdéhùn ẹ̀ fún yí nahnu awliyaakum fil hayati dunya wa fil akhirah àwọn àmàláìkà yìí ọ̀rẹ́ àjò onílàjẹ́ lé ayé àjọ máa ń pàdé mọ́ṣáláṣí ní gbogbo ọjọ́ júmọ̀ àjọ máa ń pàdé mọ́ṣáláṣí ní gbogbo àlásàrì àjọ máa ń pàdé mọ́ṣáláṣí ní gbogbo àlìfájàrì wá sí làákìrọ̀ tó bá tún wá di lọ́rùn àtúndí sí yílẹ̀ àtúndí máa pẹ̀lú yìí wá sí àkírọ̀ wà dákò sí àmà tẹ̀sẹ̀lì àfúsòkò wà dákò sí àmà tẹ̀sẹ̀lì gbogbo nǹkan tí ẹ̀mí yín bá ń fẹ́ ẹ̀yin máa rí inú àjọ náà kọ́lọ̀ máa tẹ̀sí bẹ́ẹ̀ fẹ́mi kọ̀ọ̀kan wa. wàrọ́dà Allahu ala al-mudda'iina lil-iman àwọn tí wọ́n tún máa ń pe àpèmọ́ra tí wọ́n máa ń kílèmù pa wọn nígbàgbọ́ tó sì ṣe wípé wọn ò dúró lórí ìgbàgbọ́ yìí ọlọ́run tún kú ọ̀rọ̀ wọn sí wọn lẹ́nu kọ́ọ̀lá fi làárọ̀ bu àmọ́nà ọlọ́run ní ẹ̀rá wọn wọ́n gba islam àwọn kọ́nu wọn wọ́n máa sọ pé àmọ́nà wọ́n máa ní àà ah, ah, àwọn ìdìgbàgbọ́ onígbàgbọ́ òdodo ni wá kó làǹtù mìíràn ọlọ́run ní rárá sọ fún wọn ní ànábì sọ̀rọ̀ àyọ̀ sẹ́làm làǹtù mìíràn ẹ̀ sí ìgbàgbọ́ wà láàfin kọlu wàlámà yadkhulu ìmánu fi qulubikum níìsì ìgbàgbọ́ gbogbo òtí ìwọ́nú ọkọ̀ yìí kí la máa wá fi mọ̀ pé gbàgbọ́ ti wọ́nú ọkọ̀ yìí wáyé tó fi Allah wa rasulahu òun náà nígbà tí ẹ bá ní tẹ̀lé ọlọ́wọ́ bá tẹ̀sí ń gbọ́rọ̀ sójíṣẹ́ rẹ̀ lẹ́nu la yalidkum min a'malikum shay'an inna Allaha ghafurun rahim nígbà ìgbòkúgbò tẹ́tẹ́ bá ṣe kò sí ìtàlá sáà

ní ìgbà tí wá sí wọ́n gbàgbọ́ yìí tí wọ́n sì máa fi èméjì nínú táwa máa tọ́ka sí oníṣẹ́ wọn wàjáhádù wọ́n wá máa jagun sójú ọ̀nà lọ́wọ́ bá bí àmúwálì ti wọn fún fihìn pẹ̀lú ẹ̀mí wọn àti owó wọn ùláìka hùn sọ̀dìkò ọlọ́run ní àwọn ẹni àwọn ni onígbàgbọ́ òdodo a pé ndị tó ń dí àdánwò téèyàn bá ti ohun téèyàn máa ń rí rí làmà hàn àárọ̀ náà àbáyọ kó mẹ́ ọlọ́ni àhásíbà náà àhásíbà náà tó àyùtúrọ́kù ayakúrú àmẹ́nà wa òun láyé ìtẹ̀lú ọlọ́run ní wọ́n máa ń rò lẹ́bi ara wọn àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìtẹ̀lú pé àwọn ọmọ aláwọ̀ gbàgbọ́ wàdàkọ́dé fatana lẹ́dínà mi kọ́bílì ọlọ́run àwọn tí wọ́n lọ ṣáájú wọn àjọwọ̀n falaya àlàmánà lọ́hùn lẹ́dínà àmàlù falaya àlàmánà lọ́hùn lẹ́dínà sọ́dàkù wàlàyà àlàmánà nìkàdìdì ìdí tọ́lọ̀ ọba ti fi ń dọ́wọ́ òun náà ni láti lè mọ àwọn olódodo ní wọn àtàwọn òkúrọ́ alifítìnà tù ẹ̀ẹ́rí ohun tó ń kí à ń pè ní alifítìnà àwọn lárúbáwá bọ́ọ̀mù jáde látara gbólóhùn yìí yóò fi ó ń ta máa ń fi sínú rẹ̀ òun náà ni gold ẹ̀rí pé gold ká tó lè rí the best of gold yọ jáde ọ̀pọ̀lọpọ̀ ìyà la máa fi jẹ gold àjò onílọ dáadáa so fìtínà ọ̀nà ọba fẹ́ lè mú ì tó dáa jù lára wa jáde ọ̀nà fẹ́ ká jẹ́ mọ́mìnù sọ́ọ̀dì onígbàgbọ́ òdodo kí wá la fẹ́ fi débẹ̀ òun náà ní àmì wò ọlọ́ni àmàhàbíbi tún àjẹ́dẹ̀ kó lè jẹ́nẹ́ta ọlọ́ni tẹ́ rùpẹ́ máa wà lùjọ́ náà ni wà lámà yá àdínkùn mátàlú lẹ́ni iná kọ́lá omi nǹkan obìnrin kún ohun tó ṣẹlẹ̀ sáwọn ẹni ìṣáájú tí ò ní ṣẹlẹ̀ sẹ́yìn mọ́tàtù hùwù ìbàdàn wà bọ̀rọ̀ ọlọ́ni ogun jà wọ́n ebi pa wọ́n èlé kókó bá wọ́n hátà yakúlà rọ̀súlù wà lẹ́ni iná

nígbà míì àwọn èèyàn kọ̀ dá wàhálà lẹ̀ sílù àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ò ní mọ bó ti jẹ ẹ̀rí pé tí o ṣe mùsùlùmí agbáṣọ mùsùlùmí wọ̀ á sì kó orúkọ sọ́rùn nípò bá ti ti ṣe léyìí nípò bá wá ń ṣe aburú yìí àwọn tí wọ́n ránṣẹ́ wá kámẹ́rẹ̀ wọ́n sì máa gbé káàkiri pọ́ọ̀ mùsùlùmí tó ti dàbí kan rú gbogbo ẹ̀ tó bá ti wá ju ọgbẹ́ ní báyìí wọ́n lè fi kọ́ máa gbé wọn wọ́n lè máa dà wọn láàmú tẹ́bá gbogbo àgbáyé lè ní ìlú àwọn mùsùlùmí wo lè sí níwà mẹ́ ní àná àbóòrù ni mo rí ọ̀rọ̀ kan bóyá lórí Facebook nígbàtẹ́ ní ẹgbẹ́ sọ ó ní help ẹgbà wa Islam is killing us in Nigeria Islam ló pa wá ní Nigeria wọ́n ní wàhálà ṣẹlẹ̀ wọ́n pa àwọn kan lábújá so àwọn tí wọ́n pa ìdán kí ni pèdè wọn ní Islam àwọn ṣíà kọ́lọ̀ ń gbà wá láyè ó tó yẹ ká mọ̀ ń pẹ́ ni àwọn tá à ń pè ṣíà lédè kí ni pèdè wọn mọ̀lákọ́tún kọ́ọ̀t ṣókí náà ní wípé àwọn tá à ń sọ yìí àwọn yẹ̀wùdí náà ni wọ́n wọṣọ mùsùlùmí lọ sáàárín àwọn mùsùlùmí wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣe àwọn mùsùlùmí lọ́nà ohun tí ò sí lára ẹ̀sìn wọn wọ́n sì ń gbé wọn wọn tẹ́ bá wo oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ẹ̀rí kí àwọn tí wọ́n ṣe mùsùlùmí náà ló máa wá díẹ̀ ẹwọ́n tó ń pè Boko Haram tọ́lẹ̀ láwọn mùsùlùmí lẹ́yìn ẹwọ́n oríṣiríṣi àwọn èèyàn wọn tí wọ́n mú ẹwà wọn tí wọ́n ti ń pe lárúbáwá tí wọ́n lẹ́nu gan pé yá máa wí ẹ wá rí fáwọn ẹni gan wọ́n pè sí wọn lẹ́nu ni pé lọ wí báyìí kò ń ṣe tọ́mọ̀ kí ló fàájọ náà látara ìdúró dédé àwọn mùsùlùmí tó àdánwò àwọn àbá ṣẹlẹ̀ bó láti fẹ́ dúró dédé Islam tí a ṣe kò fi wá sílẹ̀ nígbà kan gbogbo tó lè jẹ́ ìṣòro tá kojú mùsùlùmí kí ni àwọn ọ̀nà táwọn kèfèrí sì máa ń lò láti bá mùsùlùmí jà gbogbo ẹ̀ náà lọ́nà ọba ti ṣàlàyé fún wa èlé táwa fẹ́ pera wa sílẹ̀ ní ní ṣókí òun náà ni kí ni àwọn àwámìlú nàìjíríà ti wà sàlàyé tábà òun bá ń ṣẹlẹ̀ kí ni àwọn nǹkan tí mùsùlùmí fẹ́ lò láti lè là ní àwọn àdánwò yìí ẹlòmí àwọn pé ó ń dáadé ṣe káwa náà lọ wá ìbọn nígbà bí o lè má jóun ní ta láti lò torí kí ó rí àwọn mùsùlùmí gbà tó wà mọ́ta ó sì rí ànábì sọ̀rọ̀ sẹ́dà wọ́n sí wọn wọ́n fi ìyà jẹ pẹ̀lú bẹ́ẹ̀ ọlọ́run lè kọjá torí ogun jíjà sì ni ó ní ètò tó pọ̀ kí mùsùlùmí kan wá wò pé abẹ́lẹ̀ ah, ọ̀dà àrùn ni ìyẹn kọ́ ni solution amaparayot òun kọ́ ni solution afẹ́ṣe protest Islam tún rí gẹ́gẹ́ bí solution fọ́ mùsùlùmí pé tẹ bá rí fìtì náà kẹ wá sọ pé tẹ fẹ́ rí sọ́ọ̀mù sí òun náà ní káwa náà ṣe protest Islam ò rí bẹ́ẹ̀ kí làwọn Islam fẹ́ Islam fẹ́ tún wa ṣe láti inú títí dé ta ni torí pé òun ta fi ń dé èèyàn inú wà ló wà ẹ̀rí pé wọ́n máa ń pòwe kan lẹ Yorùbá wọ́n ní amúkun báwo lọ́ọ́ ṣe ń pòwe ẹ̀ ẹrù ẹwọ́ ó ní òkè lẹ́wò ẹ̀wù sàlẹ̀ amúkun náà lẹ́dún jẹ́ pé ẹsẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ẹsẹ̀ fẹ́ ń dùn tẹ́yìn wá ń rí lókè pé ẹrù tó ń wọ́ ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ gan ìsàlẹ̀ ló wà ohun tó bàjẹ́ lára wa inú ọkàn ló wà tí a bá tú ẹ̀mí wa ṣe jọ náà a lè tú tàkì kọ́nà má jẹ́ tiwájú. àwọn àlùlà àmì àkọ́kọ́ a máa lò ká lè dúró dédé lórí ẹ̀sìn bá òun náà ni ìmáa ronú sí wa àti ìmá kọ́ ẹ̀kọ́ ká máa fi kọ́ra wa àti ìmá fi ṣiṣẹ́ ẹlòmíì tí ẹ bá ṣàlàyé lè fún a wò pé ṣé lásìkò tá a wà ní lásìkò tí àwọn èèyàn tí wọ́n ní weapon of mass destruction sígbà yẹn ló sọ pé ohun tá a fẹ́ ṣe ń sìn ní pé ká lọ jókòó mọ́ṣáláṣí ká máa lọ kẹ́kọ̀ọ́ àlùkò àlù alùpùpù àti àjìlò èèyàn mẹ́lẹ́ èèyàn máa ń kọjú eléyìí ni alhálù alwahid ojú ọ̀nà kan tuntun tí Islam fẹ́ sọ fáwọn mùsùlùmí pa máa fi rí ọ̀nà àbáyọ nínú gbogbo ìṣòro àtàmọ́sọ́kù bìrì Qur'an òun náà ni ìgbà Qur'an wà wọ àhábùlù lọ́hìn lùmọ̀dí Qur'an náà ni okun ọlọ́wọ́n bá eléyìí tó yí ẹnikẹ́ni tó bá gbámú láǹtẹ̀ rílù mi báyìí adọ́bìsọ̀rọ̀ àìwọ̀sẹ́là onítàrọ́kùtù fíìkùn man intamasaktum bihima lantadillu ba'di kitabullahi wa sunnah àdọ́bí sallallahu alaihi wa sallam ó ní mo fi nǹkan kan lẹ̀ sáàrin yìí ní ìgbà tẹ́ bá ti ń gbá ojú mú ẹ gbá wọn nǹkan méjì mú lantadillu ba'di ẹ ní sọlù lẹ́yìn mi láíláí kitabullahi wa sunnah sí olóòlò ní kíra ọlọ́wọ́n bá àti sólò èmi àdọ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbẹ́lẹ̀ ilé mi ẹlòmí àti gẹ́gẹ́ bíi pé ah,

ó ní ṣe rí ìgbẹ̀yìn àwọn ọmọlẹ́yìn ànábì sọ̀gbọ̀n àdìwọ̀sẹ́lá ó ní ìgbẹ̀yìn wọn ò lè dá àyàfi pẹ̀lú nǹkan tó jẹ́ kí àkọ́kọ́ wọn dá kí sì ló jẹ́ kákọ́kọ́ wọn dá alukur'an òun náà ni alukur'an kẹrì wà sunnatu nabi sallallahu alaihi wasallam àti ìṣesí àti ọ̀rọ̀ àti ojú ọ̀nà ànábì muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá jùmùlátà wàhídà àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́run ni wọ́n máa ń sọ pé kí ni tó dé tí ọlọ́run ọbọ̀ òdu àlùkùrán kalẹ̀ fún ànábì sọ̀rọ̀ àlùmọ̀sálá lẹ́ẹ̀kan tó kókọ̀ sí ẹ̀gbin ni lọ́wọ́ kó yá gbà máa lọ kà fáwọn èèyàn rẹ̀ ọlọ́run ní kàdáàdì nínú sábì tàbí ìbò àdàkì wàrọ̀ sàlẹ̀dáwù tẹ̀síìlà ọlọ́run níbi tá a fi sọ àlùkùrán kalẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé tí àgbé gbogbo ẹ̀lẹ́ ànábì sọ̀rọ̀ àlùmọ̀sálá lọ́wọ́ ọba sọ kalẹ̀ láàárín ojú òde ní 23 years òun náà ní wípé láti lè fi ẹ̀mí ìwà lọ́bì sọ̀rọ̀ àìwọ̀sálá ká lè lélẹ̀ lórí gbẹ́kùn ẹni ẹ bá lè rọ̀mọ́ kẹ́mi ẹ bá lè jókòó ìdí ta ṣe bẹ́ẹ̀ nìyẹn ẹ rí pé nínú Al-Qur'an ẹ máa rí àwọn ìtàn máa ìtàn àlọ́bì kan ní ìgbà tó pọ̀ wo ìtàn tó wà nù súrà kan ohun tó fẹ́ fi rí lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó lè jáde ọ́bì kan náà ṣùgbọ́n tọ́nà bá fẹ́ fi rí lẹ̀ ńbẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí wípé ọlọ́run ọba àlékí ọlá ó máa ń mú àwọn ìtàn yìí wá pẹ̀lú tó ní í pẹ̀lú táwọn mùsùlùmí bá yé ni ní ìgbà tí wọ́n bá ń bá ìnira yìí ní ìgbà táwọn èèyàn ń fi àjẹwọ́ ọlọ́ọba mú ìtàn apákan lóòótọ́ àwọn ànábì ọlọ́wọ́n ọba níbi tí àwọn ọ̀dọ́ ẹni ń fi àjẹ ọlọ́ọ̀rọ̀ra mú wá fún wọn lè bá bìtàbí ìfún afídàdàwò kọ́nà lè fi ẹ̀mí wọn rinlẹ̀ pé àyè fẹ́ wà iná jù dáná náà fún ọmọ ọdìbòn àwọn ọmọ ogun ọlọ́run ló máa borí ní ìgbà tí wọ́n bá kó ìnira ebi àti ilé kókó ọlọ́run bá mú ìtàn ànábì kan wá nípa wípé ànábì yìí nígbà tó lọ sí ìlú báyìí báyìí òun náà ní ohun tó fẹ́ jẹ ṣùgbọ́n kí ló sọ ó ní rọ́bì lima alzalza ìlẹ́yìn àmì ìkọ́ ìrìn fàfíìr gbogbo tó bá lè sọ̀kalẹ̀ sómi mo ní bùkátà sí i ọba ti sọ oúnjẹ kalẹ̀ fún ó sì gbà á láyè ọba máa sọ ilé ìkáwọn mùsùlùmí náà lè mọ̀ wípé ọlọ́ọ̀bá lágbára láti ṣe ìgbà láyè fún yín máa sọ àlùkùránì kalẹ̀ kó bá lè máa jẹ́ ìwòsàn fún wa eléyìí jẹ́nu tí a gbọ́dọ̀ tí a gbọ́dọ̀ dì mú gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀rí alukur'an ó kó sínú àwọn nǹkan tí máa ń gbẹ̀yìn ló ń gbẹ iṣẹ́ rere tá a máa ti wá lójú kòkòrò pé tẹ bá ti lè ẹ̀rọ rẹ báyìí bẹ́ẹ̀ tẹ bá ti lè ẹ̀rọ rẹ báyìí bẹ́ẹ̀ wà tẹ̀rí yìí àwọn nǹkan tá a máa dẹ́rù bà wá pé tó bá ti lè yí òdà ìyá báyìí ló máa bá ń bẹ́ ọ ọlọ́run bá mi fún nírò àwọn tí wọ́n jẹ́ ẹrú sèmi ọlọ́wọ́ ọba alọ́kọ̀fúùl rọ̀hìn sọ fún wọn pé ìyọ́ lọ́wọ́ ọba alọ́kọ̀fúùl ọba tí máa ń ṣàforíjì fún ni nínú arọ̀hìn ọba tí máa ń kẹ́ni nínú tó ń kojú wá bá ń sọ fún wọn wà á na àdábì huwa làdábù alim wá bá ń sọ fún wọn sẹ wípé ìyà ìmí ọlọ́wọ́ bá huwa làdábù alim ìyà kan tó le koko ni o ìyà tí máa ń tani tí máa ń ro nìyí. níbi ọlọ́wọ́ bá ń jẹ́ ká lọ́bì sọ́nù àlùwọ̀ sálá máa fún wa nírò ìwọ tó bá ń ṣe dáadáa mọ̀ kọ́nà ọba máa forí jì ẹ́ á sì kẹ ìwọ tó bá ń ṣàbúrú lọ́mọ pé ìyà bá wa mú wal-Qur'anu yazidu al-iman bí samáìlì ìmàgbọ́ al-Qur'anu al-Karim a máa ṣe àlékún wa ní imani wa idha ma unzila suratun ọmọ ọba ní ẹ̀rí tí súra kan bá fi nínú al-Qur'an faminhum man yaqulu ayyukum zadatuhu hadhihi imana àwọn èèyàn wọn máa sọ wípé ah, ṣàrínú yín ẹni tí Qur'an yìí tó ti ṣe àlékún ìmọ̀ni ẹ̀ látara kó gbọ́ fàmẹ́lẹ́dínà àmánù ẹ̀wọ̀ ara wọn tí wọ́n tó nígbàgbọ́ òdodo fàdàdàtùhùn ìmáná wàhùn yẹ́sẹ̀rì ṣìrùn àwọn tí wọ́n tó nígbàgbọ́ òdodo táwọn bá ti ń gbọ́ àlùkùránì a máa ṣe àlékún ìmọ̀ọ́nì wọn ni ìgbàgbọ́ wọn a máa ṣe kéde a máa lékún ọlọ́ọ̀ni wa lẹ́dínà dáadáa gbàdáhùn húdà wà dáhùn tàkùwàhùn ọlọ́ọ̀ni àwọn tí wọ́n bá ń tẹ̀lé àlùkùránì ọlọ́ a máa ṣe àlékún ìmọ̀ọ́nà wọn a sì máa ṣe àlékún ìpayọ̀ lọ́wọ́ bá wàhùwà yóò álejò wa shahawat alukur'an ó tún máa ń bẹ ní tí a máa ń ṣe ìwòsàn àwọn àrùn ọkàn àwọn àwọn kan bí oríṣi mẹ́ta ni àṣùkò ìmáṣeyè méjì a ti sọ fún wa sàlásàtò láàárọ̀ ìgbà fi hà àwọn nǹkan mẹ́ta tá tí ò síyè méjì mẹ́ kitabullah láàárọ̀ ìgbà fi tíra ọlọ́wọ́ bá kò síyè méjì mẹ́ wà á na sáàtà láàárọ̀ ìgbà fi hà pé ọlọ́wọ́ bá máa gbé gbogbo wa dìde kò síyè méjì mẹ́ wà lè mọ́ òtù ìgbà fi ikú kò síyè méjì mẹ́ alukur'an a máa ṣe àlékún imaniwa a sì máa la wa kúrò níbi ìmáa ṣe iyèméjì sí àwọn nǹkan tí òun ká sì iyèméjì sí wà ṣubú ha ìrújú tí bá ń bá ní kur'an a máa wá láti má láyé wá tá mú ìrújú kó mẹ́ wa wà àwọn adùn ara kur'an a tún máa mú àwọn adùn yìí owó òye wa nínú pé mo fẹ́ dì mo fẹ́ tà mo fẹ́ rà tí òun ló mú yín gbàgbé tọ́nà ọba àdékè ọ̀la hàtà àgbọ̀rọ̀ tó mo lọ kọ́ mi orí eléyìí lẹ́wà tẹ́ ẹ lọ bẹ sàárè wò àwọn eléyìí ni a máa je tí a máa já wa lẹ́nu a máa jẹ́ ìkóni níjàánu fún mùmìnì kúrò níbi pé àwọn wa ilé ayé mọ́yà wàyẹ̀sùmọ̀lù kíkọ̀ ẹ̀rí àlùkùrán ó kó àwọn ìtàn oríṣiríṣi sínú yubashiru al-mu'minina bin-nasri wat-tamkin eléyìí tá a máa fi rinlẹ̀ fún mòmìnì pé ọlọ́wọ́n ọba àlékiọlá á ṣe àròṣe fún ọlọ́wọ́n ọba àlékiọlá á sì fi ẹsẹ̀ rinlẹ̀ wàyó bíbí òbí yìí àkíbàtà ni mòjìrì ní á sì máa fi rinlẹ̀ ohun tó jẹ́ ìgbẹ̀yìn àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn ọlọ́run ni wàkúlà nàkúsù àlékàmìnà báyìí rúṣùlì mánu sábìtàbí ìfò àdàkì ọlọ́run ní gẹ́gẹ́ báyìí láti ń sọ fún ìwà ànábì sọ́nù àdìwọ̀ sẹ́lám nípa ìròyìn àwọn ànábì ọlọ́wọ́n ọba láti lè fi ẹsẹ̀ rẹ rinlẹ̀ láti lè fi ẹ̀mí rẹ rinlẹ̀ wàjá aka fi hadihi alhaqqa wa maw'izatun wa zikra lil mu'minin ọlọ́run ní kùránì ó dé wá bá wà ànábì sọ́nù àdìwọ̀ sẹ́lám pẹ̀lú òdodo àti wáàsì àti ìrántí fáwọn tí wọ́n bá jẹ́ onígbàgbọ́ òdodo ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí a bá ti ń gbọ́ kùránì tí a fi kùrá ṣiṣẹ́ tá a ronú sí túmọ̀ ẹ̀ nínú àwọn nǹkan tá a tún mú ẹsẹ̀ wa dúró jọ mọ́ òun náà ní tadabburu qisasul anbiya òun náà ní ìmáa ronú sí àwọn ìtàn àwọn ànábì ọlọ́wọ́ ba ìmáa ronú sí ìtàn wọn a máa ṣe wá ní àǹfààní kọ̀dẹ̀ ìtàkọ̀mọ̀ ọlọ́run Ibrahim nàná nínú Al-Qur'an àmà ìbọ̀nà ọba ṣe gbé àbùkù Ibrahim kúrò níbi iná nígbà tí Ibrahim àrí ìsàlám ó kórìíra òrìṣà táwọn ìjọ ẹ̀ ń sìn ó sì máa ń sọ oríṣiríṣi ń pa àwọn òrìṣà yìí ó wá jáde ń kan wá lọ síbi àwọn òrìṣà yìí gbogbo àwọn òrìṣà yìí ó wo èyí tó wá dàgbà jù tó ga jù nínú àwọn òrìṣà fi sílẹ̀ látara wípé táwọn èèyàn yìí bá padà kí wọ́n lè lọ bá òrìṣà yẹn kí wọ́n bí léèrè ń pa nígbà tí wọ́n dé wọ́n wò pé mọ̀nfà aláhàzàbí àléhà sínú ya Ibrahim nígbà tó wọ́n pé kí ta ló fẹ́ débi òrìṣà yìí òrìṣà táwọn nífẹ̀ẹ́ sí táwọn ń bọ táwọn ń pọ́nlé táwọn ń kẹ́ àwọn kan wá ní àwọn gbọ́ tí ọmọdékùnrin kan ti máa ń sọ tí ò dáńpa wọn orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim wọ́n bá lọ bá ya Ibrahim mọ̀nfà aláhàzàbí àléhà sínú ya Ibrahim

àwọn olórí púpọ̀ bá dìde nù wọn pé ẹwò ah, ẹjẹ́ àgbàgbé pa ogbó yẹn ó sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ọlọ́run wá ní látara bẹ́ẹ̀ wọ́n wò pé ju Ibrahim síná ọlọ́ọ̀bá àdékíọlá olóhun la Ibrahim o kọlù harikú wa ń túrú ju ọlọ́run ni kó lọ ya náà ọlọ́run la bá pè iná pèrè ẹ lọ kú ní ìbáraga wà sàlàdà jẹun tá a máa tutù kó o sì máa jẹ sàlàáfíà fún Ibrahim alayhi salam báraga wà sàlàmà ọlọ́run bá kò ní kó jẹ báraga kó jẹun tó tutù torí pé ìtutù náà ìdí máa ń pani ni ìgbóná sì ní máa ń pani ọlọ́run ni kó má gbóná gẹ́gẹ́ bí àdámọ́ iná kí iná má gbóná ọlọ́run ní wá máa jẹ́ tútù kò jẹ́ tútù ti àlàáfíà tí wọ́n bá jùyàn kan sínú fridge àbí inú freezer ẹni pé kò ní lè survive ń bẹ̀ ṣùgbọ́n tó bá jùyàn sínú AC ádàbí kan bá gbé jáde ń bẹ̀ ni ọlọ́run ní irú tútù eléyìí kò máa jẹ́ fún ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ yọ bá ń rí irú àwọn ọ̀tàn yìí a máa fẹsẹ̀ yàn rílẹ̀ pé àyíjẹ́ tá a bá dúró ti tọ́lọ́wọ́n ọba àdìkíọ́lá nínú ìṣòro ọlọ́wọ́n bá máa là wá ẹ jẹ́ ká wo ìtàn ànábì wa Musa alayhi salam nígbà tí òun náà lọ fún ló lọ jíṣẹ́ fún fìrìáùn fìrìáùn jẹ́ ọba ńlá tí ò sẹ́ni tó lè wojú ẹ̀ Musa sì ní inú ilé fìrìáùn náà ló dàgbà kó tó di pé ńgbà tó dàgbà ó padà sápò olù ńgbà tí wọ́n fẹ́ pa Musa wá padà wọnú ìlú ó lọ bá fìrìáùn ó ní ọlọ́run ọba rán mi sí ẹ o fìrìáùn wá bèrè wá má rabbul alamin ta ló lóhun tó gbà lérò tí ó ṣe mí ni ṣé ó ṣe mí lọ́lọ́hun tó gbà lérò ó ní kò ń ṣe wọ ọba tó dá sọ́nà tó dálẹ̀ yìí àti gbogbo tó ń bẹ ní agbede méjì ẹ̀ nígbà tí wọ́n sọ báyìí fún fìràáwò ó di wípé àwọn tí wọ́n jọmọ lẹ́yìn fìràáwò wọ́n padà ń gbàfà fún Mùsá ni wọ́n wá wò pé fìràáwò wò pé á ah, níbi tí wọ́n bá dé yìí ó dàbí ìkọmọ ọ̀daràn tí wọ́n ti sọ fún mi pẹ̀ pé ó ń bọ̀ wá pa ọlá mi run òun lélẹ́yìí fìdáhùn ló bá nílé yìí ogun eléyìí mi ní ní kí wọ́n lọ jẹ́jẹ́ ìfún mi èmi fúnra mi ni mo fẹ́ pa Musa ó bá gbéra àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ nígbà tí wọ́n lọ wọ́n bá kọ omi àwọn ọmọlẹ́yìn Musa nígbà tí wọ́n wo òkun wájú báyìí wọ́n bá wo ọ̀gá wọn pé rẹ̀ Musa ó ti pa wá kí ló dé tó fi wálẹ̀ sí àyè ẹrú ta wà tẹ́lẹ̀ musa ní ẹ dákẹ́ inna rabbiya ma'i sayahdin ọlọ́wọ́ bá mi bẹ pẹ̀lú mi yóò tọ́ mi sọ́nà ẹ wo ìdúró déédéé musa ẹ wo ìdúró ṣiṣẹ́ ẹ rí jọkọ àlọ́dúnwà muhammad sallallahu alaihi wasallam wọ́n ń jagun ni wọ́n wá wà ní àyè tí wọ́n fẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ sinmi ànábì sọ̀rọ̀ àdìwọ̀sẹ́ náà bá sọ ilé kan arákùnrin kan náà àwọn tí wọ́n jẹ́ ọ̀tá wọ́n bá mú ìdá ànábì sallallahu alayhi wa sallam ló bá jí ànábì ó yá dìde ló bá lọ ìdá sókè ó ní ọwọ́ bá ilé ní àbí ọba ẹ̀ ó ní talẹ́ni náà tó fẹ́ ńlá ẹ̀ kúrò níbi aburú mi lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam bá parí pé Allah ìdá tẹ́ni ìmúdání ti jábọ́ lọ́wọ́ ẹ̀ ànábì sallallahu alayhi wa sallam bá ná ìdá mú ó ní talẹ̀ tó fẹ́ la ìwọ náà lẹ́yìn ó bá bẹ̀rẹ̀ bí kí ànábì sọ̀rọ̀ àjọ̀sẹ́lá kò tẹ́ tó fẹ́ là ní àyàfi ìwọ náà ànábì bá fi ilẹ̀ sọ̀rọ̀ àjọ̀sẹ́lá fa asilam abẹ́adì kàrọ́jù arákùnrin ti ẹ wo ìdúró déédéé musa ní ọlọ́wọ́ bá mi pẹ̀lú mi ọlọ́wọ́ bá musa ọlọ́wọ́ bá kí àní orí àfi ọ̀pá ẹ̀ fi gbá odò fáfálakọ̀ wàkàna kó lè fírìkì kàtó òdì làwí ọlọ́run ní látara bẹ́ẹ̀ odò bá lanu odò bá pín àwọn tí wọ́n tẹ̀lé Musa wọn sí ní ìjọ bíi twelve àwọn tribe oríṣiríṣi ẹ̀yà ni wọ́n oníkálukú wá ní ojú ọ̀nà express kan tí wọ́n gbà lọ báyìí nígbà tó lọ́ọ́ bá àlékè ọlá ṣe bẹ́ẹ̀ ó ní wa anjayna Musa wa man ma'ahu ajma'in ọlọ́run ní àti Musa àti gbogbo àwọn tó ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn náà bá láwọn thumma aghraqna al-akharin ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ̀lé Musa Fir'aun àtàwọn ọmọlẹ́yìn ọlọ́run apá wọn rò kọ́nà má pa ìṣọ̀ kan wọn rò tá a bá fẹ́ dúró dédé tẹ́bá wo ìtàn náà alayhi salam ẹ̀wù bọ́lá ọba ti là ànábì lóòrù ẹ̀wù bọ́lá ọba ti là àti gbogbo àwọn ànábì ọlọ́run ọba ẹ̀wà wo ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀wù bọ́lá ọba ti dáàbò pẹ̀lú gbogbo ogun tó jà àti gbogbo ìlera àwọn èèyàn pàṣẹ ànábì wọ́n lo idán fún un wọ́n bà á lórúkọ jẹ́ ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀kọ́ ọlọ́run bá jí ànábì borí àwọn ọ̀tẹ̀ rẹ̀ kọ́lọ́ má jí àwa náà borí àwọn ọ̀tá wa ẹlẹ́ẹ̀kẹta al-istijabatu lillahi wa lirasuli òun náà ni wípé ká máa jẹ́ ìpèsè ọlọ́run ọba ká sì máa jẹ́ ìpèsè ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ya ayyuha alladhina amanu istajibu lillahi wa lirasuli idha da'akum lima yuhyikum ọlọ́run ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ jẹ́ pé ọlọ́run ọba ẹ jẹ́ pé ànábì sọ̀rọ̀ àlùbọ̀sẹ́lá ní ìgbà sọ́nà àtòjíṣẹ́ bá pè ní sí ìtajà ẹ̀ṣọ́ ìrìn ayé àtìtọ́ ó dájẹ́ máa dùn sẹ̀mí ìṣẹ̀mí tó já ìṣẹ̀mí tó rọrùn ànábì sallallahu alaihi wa sallam ó ní máa taraktu shay'an yuqarribukum ila al-janna wa yub'idukum 'ani an-nar illa amartukum bihi

tẹ bá sì ti ń ṣe yóò máa gbé yín jìnà kúrò lábìjọ náà ó ní àyàfi kó ti pé mo lè pa yín láṣẹ gbogbo ń tàbí bá fún wa wọ́n máa bí akọ̀mọ̀ rọ̀súlù fàkùdó ọmọ ní gbogbo táàmù ìbá fún yín ẹgbẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ni wọ́n máa náà hakùnmọ̀ ẹni rúfà jáwù gbogbo èyí tó bá ti kàn fún yín ẹ̀jìn lọ sí gbogbo tí ọlọ́run bá fi irú ànábì sọ̀rọ̀ lọ́lọ́run ti ní ẹjẹ́ pé ọlọ́ àtìjíṣẹ́ nígbà tọ́lọ́ àtìjíṣẹ́ tí wọ́n bá pè ní síbi òta jẹ́fẹ́ sóríire kọ́lọ́ má ṣẹ̀jẹ̀ kí ẹnì kọ̀ọ̀kan wá kọ́lọ́ ọba kó jẹ́ ká sóríire wálé wálé sí jábá ti lè amúlé láhi wálé ti ayé àmàna àní hù yòókọ́wé kọ́lbàlì mọ́mi wàyàkúnú kọ́ọ̀dìrọ̀ àdàsàbàdì wà á tàbí ń jìnà sí ọlọ́wọ́ bá kọ̀ fún wa subhanahu wa ta'ala eléyìí a máa jẹ́ kí ìgbàgbọ́ wa kó ní agbára tí ìgbàgbọ́ wa bá ti wá ní agbára á ràn wá lọ́wọ́ láti lè dúró sí ẹ̀sìn ọlọ́wọ́ bá lékè ọlá eléyìí jẹ́ mẹ́ta nínú àwọn nǹkan tí a fẹ́ kà fún wa léyìí tí ó ti pọ̀ yìí láwọn nǹkan tí a jẹ́ ká dúró déédéé sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́wọ́ bá abẹ́ lọ́wọ́ bá lékè ọlá kó má ṣe dáàbò kó dá wa sí láti ìsìn bí ọ̀sẹ̀ tó ń bọ̀ àti jù bẹ́ẹ̀ lọ ní ìgbà tá a tún máa tẹ̀síwájú lórí àwọn nǹkan tó jẹ́ wípé tá a bá ti ń ṣe á jẹ́ kí ẹsẹ̀ wá rinlẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́wọ́n ọba. àkọ́kọ́ bẹ́ẹ̀ àtàdábòrò lẹ́nu Qur'an ká máa ronú sí àlù Qur'an ká máa tẹ́tí gbọ́ àlù Qur'an ká máa kọ́ ẹ̀kọ́ àlù Qur'an ká sì máa fi ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ká gbìyànjú àtà á bí sísọ̀tì àbíyá òun náà ni pé ìṣesí ìtàn àwọn ànábì ọlọ́wọ́n bá ká máa kà á ká sì máa ronú sí ká sì máa gbìyànjú láti máa tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé gbogbo tọ́nà bá ti lè àṣe ẹ jẹ́ káwa ṣe ká máa wò pé kí ni àṣebọ̀tán ẹ̀ kí ló lè tó fi ń ṣe ìyáná lọ́ha mọ́rọ̀ nìyí torí pọ́nà bá pa mí láṣẹ bẹ́ẹ̀ ànábìwá Muhammad sọ̀rọ̀ àìmọ̀sẹ̀lá ó ní ẹnikẹ́ni nínú yín tó bá rí ọmọ lé àníwádà torí ọmọ lé ó ní tó wá gbìyànjú láti pa ní pípa ẹ̀kọ́ àlọ́rì tó gba àjọ ìtọ́lá ló máa gbà láàdá kí èèyàn wá béèrè pé wáyé tá lọ́bì fi ní ká lọ́pọ̀ mọ́ lé àlọ́bì ní ká pa kí ló dé tó fi ń pa torí pàlọ́bì tó gba àjọ ìtọ́lá ní ká pa ní àwọn bíi ọdún méjì sẹ́yìn mo láǹfààní láti rí fídíò kan ẹni yìí nínú àwọn tó jẹ́ náà sára àwọn kírísítẹ́nì tí wọ́n máa ń kọ́ nípa Islam láti lè bu ẹnu àléébù bá Islam ó wá sọ pé ibi tí àwọn mùsùlùmí burú dé ànọ́bì wọn tún kọ́ wọn pé gbogbo ìgbà tí wọ́n bá rí ọmọ nlé tó ń lọ jẹ́jẹ́ díẹ̀ tí wọ́n bá pa fún agbàládà ohun tárakùnrin sọ nìyẹn ẹ wá wò jọmọ gbogbo wa náà ni àárá àwọn píṣọ àti mẹsẹgì tó kárí káàkiri tí wọ́n sọ wípé ọmọ nlé tẹ rí yẹn o tí ó bá lè dẹnu lé brush àbí síbí àbí ìfọkọta ń lò lóòlé tí ó bá dẹnu tó bá dẹnu lé ó lè ṣe sábà bí àrùn tá a pààyàn látara bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ lèmi ni wọ́n ń ṣọ́bi tí wọ́n fi brush àwọn ọmọ wọn sí ṣùgbọ́n lórí sọ́kùnrin àdìwọ̀sẹ́lá ẹ̀wù gbà tó ti ní ká ṣe ìkọlù wàmà àtàkùnrin rọ̀súlù fàkùnú wàmà nàhàkùnrin àìlèkùn o gbogbo táwọn ìbá fún wa àmọ̀dí àmọ̀dí ẹ jẹ́ ká gbìyànjú láti mójútó أقول قولي هذا أستغفر الله ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet, the topic of our sermon and al-istiqamatu aw awamilu sabat ala dinillah what are the things that we assist a believer to be steadfast upon the way of Almighty Allah? Allah subhanahu wa ta'ala has enjoined, has commanded us to be steadfast, to hold firmly to the rope of Allah, to hold firmly to Islam, not to deviate from Islam, willing a thing of an eye we should all always practice Islam Allah says wa'tasimu bihablillahi jami'a hold on to the rope of Allah altogether wala tafarraqu and don't be divided as Muslims are brothers innamal mu'minuna ikhwa fa'aslihu bayna akhawaykum Muslims are brothers and Allah says you make peace you settle any issue that come up among the Muslims steadfastness in the path of Allah is very important. As Allah describes the believers that there are people that say, Inna Allah, Inna Ladina Qalu Rabbuna Allah, they say, surely our Creator, the one that provides for us and the one that deserves all our form of worship is Allah. So must Taqamu, after proclaiming this, they say on, unto it, they hold unto it. You will see some things. Allah says, Wa minan nas, among men, man yaqulu amanna are people that will say we believe in Allah we believe in the day of judgment we believe in destiny fa'idha udhiya fillah but when any injury comes upon them in the part of Allah when they are tried because of the religion because they keep beard they were sacked from their place of work or people abuse them because of their odious to the religion fa'idha udhiya fillah ja'ala fitnatan nas Ka'azabillah, they will see this torment that they receive from people as a punishment from Almighty Allah. They will cry upon Allah, Oh Allah, why have you forsaken us? And Allah has not forsaken you. It is because of the fact that you will be tested in order to show people that you are a real believer. Not in order for Allah to know that you are a believer, because Allah, يَعْلَمُ Wa وَجَهْرَكُمْ Allah know your secret and your public life. Nothing is hidden from Allah from your life. You cannot hid anything, hide anything from Allah. Allah already knows you, but He wants people to know that you are a true believer or not. Allah say, Ahasiba nasi an yutrok wa yakulu amanna wa hum la yuftanun. Do people think that Allah is going to leave them alone without trying them? He has tried the people that come before you. Futinu, they were tried. Old people, they were punished because of the religion. Wa asbatu, but they were steadfast. That is why Allah mentioned them in the Quran. Allah tell us to follow their footsteps in the Quran. When the companions, the companions of the Prophet are mentioned, don't think that these people were mentioned for fun. They were mentioned because of their virtues, because of their deeds, because of their steadfastness in the path of Almighty Allah. When you look at Abu Bakr, he spent everything that he had Abu Bakr spent everything for the cause of Almighty Allah. When they were called upon to bring what they have to serve Almighty Allah, Abu Bakr went home and brought everything he had with him at home. When he came to the prophet, the prophet said, O oh Abu Bakr, what have you left for your family? He said, I left Allah and his messenger for my family. Allah and the messenger are enough for my family. Umar came, he said he left half of his beloved, at home, and he brought up in the cause of Almighty Allah. That is why you will see their names, their deeds are mentioned in the Quran by virtue of what they put forward, by virtue of what they did, not by virtue of their of their speech. So as a Muslim, you must know that Allah is going to try you. Allah will try you with hunger Sometimes you may not have what you eat. It is a trial from Almighty Allah. Despite the fact that you are working, you are working, but you will not have profit that will be enough for you to sustain your life and your family. This is just a trial from Almighty Allah. When people steal your property, property you have used your money to buy, your halal money to buy, it is also a trial from Almighty Allah. It may be that Allah wants something better for you. You know that when a believer seeks anything from Allah, Allah can answer your supplication in four ways. One, by giving you immediately. When you call upon Allah, Allah can give you what you have requested for immediately. Sometimes Allah will use what you have asked for to prevent further evil from coming to you. The Prophet said, sallallahu alaihi wasallam, that when you supplicate, your prayer, your invocation will rise up to the heaven and every day there is sickness coming upon you then there will be a fight between what is coming to you which is evil and your supplication and they will continue to fight till the day of judgment meaning that Allah is going to use your prayer to prevent evil from coming to you and sometimes when you request for something Allah can see that in what you are requesting there is no good for you some people they become they become kafir non-believer by value of their wealth some people it is better for them to remain poor than to be rich because when they have that money they will not have ability to control their what their soul they spend it in the path that Allah does not love for that reason for them to remain poor is better for them in the, in the sight of Allah Why some people allow we use their way and reserve it, their prayer, reserve it for them till the day of judgment. When Allah knows that what you are asking for is not even good for you in this world, every supplication you make is acceptable as a believer. Then it is upon you to believe that your supplications are answered, but in different ways. So Allah is going to try you. Don't think because you are Muslim, you are going to have everything you want. When you look at the non-Muslims, they make promise for their followers that once you accept Jesus as your personal savior, as your Lord, everything is going to come to you. And they always promise them this dunya. Not to the akhirah, they forget the akhirah, they never, they are not mindful of the hereafter. Because all they want is this world. That is why when you ask them to make a choice between this world and the hereafter, they will prefer this world But as for Muslims, even when you have this word, you should use it to trace to get the akhirah. Because that is your word, your goal, your ultimate goal. The reason why you pray your salat is to enter Jannah, not for you to have money. The reason why you fast is to have Jannah, not to have money. The reason why you go to Hajj is to have Jannah, not to have money. So when you worship Allah, with all your wealth with all your strength and you don't have any fear of this world never mind wàlà àkíkàtú lil muttaqin the good end is for the righteous the good end is for the righteous your paradise is assured the prophet sallallahu alaihi wasallam said udmunu li sitta min anfusikum admanu lakum bil jannah assure me of six things from you and i will assure you of paradise That is, take good care of these things in this world, and we assure you that you, will enter paradise. He said, Ishfaru Furujakum, preserve your chastity, do not fornicate. Do not fornicate. Allah is going to grant you paradise. Do not say evil word. Allah is going to grant you paradise. When you make promise, try to fulfill it. Allah is going to give you paradise. When people put you in a position of trust, you become the councillor of a local government. You become the governor of the state. You should see that as amana, as a trust of Almighty Allah. When you do that, Allah is going to grant you paradise. So for you to be saved in this world and from the fitting of this world, you need to ponder over the meaning of the Quran, to reflect the meaning of the Quran, to always practice the Quran in your life. When you do that, Allah is going to save you. We said that the reason why Allah has not given the Quran to the prophet as a goal is for him to have time to ponder over the meaning of the Quran. By pondering over the meaning of the Quran, that will strengthen your iman. And when your iman is strengthened, you will have ability to practice the messages of the Quran. And we have mentioned that you should always follow the examples of the prophet. When you look at the stories of the prophet, there are lessons that will make you to be steadfast. They were tested, they were punished, but after a while, Allah saved them from this punishment. And the last we have mentioned is to always obey Allah and to obey the Prophet. So when you obey Allah and you obey the Prophet, Allah is going to safeguard you in this world from every form of fitna. We pray to Almighty Allah to always safeguard us from every form of fitna and to grant us paradise in this world and the hereafter. Paradise in this world means you are going to live your life as if you are in the paradise. And that means you are going to have what? Peace of mind. Alladina amanu wa tatma'inna qulubuhum bi dhikrillah. Allah says surely the people that have faith, they will have what? Peace of mind. Ala bi dhikrillah tatma'inna al-qulub. Because the heart finds tranquility, peace of mind in the remembrance of Almighty Allah. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت